gbọ́. Tí wọ́n bẹ̀bí. ṣé wọ́n gbé wa nulẹ̀. wọ́n ń ta bèbí wọ́n ń ta bèbí lẹ́gbẹ̀ẹ́ الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وعلينا أجمعين وبعد وقال لكم ولوم وتركاتي كفون عن محمد صلى الله عليه وسلم قلنا باكي وصد أقوى ní ìdáhùn sí ìbéèrè tí wọn kọ fi sọ̀rọ̀ sí wa wọ́n ní àwọn kíní èrè tí wọ́n máa fi áǹgì aṣọ ní boutique tí wọ́n fi ń ta aṣọ. So táwọn tí a máa wá ń bo tí kì í máa ń lò wọ́n ní tí wọ́n bá gbé sẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí àbíbí tá a ti ń kírun sáré kírun níbẹ̀. àkọ́kọ́ ni pé kìí ṣe mọ́sálásí ni wọ́n gbé sí ẹgbẹ́ mọ́sálásí ni wọ́n tún fi ń tajà bóyá ṣọ́ọ̀bù wọn bẹ lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ìyẹn ọ̀kan yìí ní ọkàn nítorí pé máa yìí mọ́tíláṣí kọ́ ni wọ́n gbé wá ẹlẹ́ẹ̀kejì tó wá ni pé tó bá jẹ́ pọ́ wà nínú mọ́ṣáláṣí náà ní lápèjúwe àbí kájà mọ́ni máa ń lásí kíkọ̀ rọrùn kó wà ní máa ń lásí kó wà ní tí inú ilé wa kó wà ní ilé wa tá a ti fẹ́ kírun ṣé anírun àbá anírun kò dáa ní kó wà níbi a ti fẹ́ kírun a sì gbọ́dọ̀ tó gbé síwájú àmọ́ bá jẹ́ kọ́kọ́ wà lẹ́wẹ́ ẹ̀gbẹ́ kan àbẹ́yìn tá kírun bẹ́ẹ̀ kò ní kírun wọ́n mọ́ gbà kírun wọ́n máa gbà kọlọ́mọ àgbà wọn àmọ́kọ̀dá kí mùsùlùmí gbórùn kan báyìí sínú ilé kọ́wá lọ́wọ́ fi hàǹgì aṣọ ni àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé yẹn náà ní èrè ni àwọn mọ̀láyíkà sì wọn ò ní wọnú létí èrè bá ń bẹ àfẹ́yìntọ́ jẹ́ bí bèbí ọmọ kékeré kò sì pé ara láre sàgbébò ìbí nísìnyí ọmọ kékeré ó lè pọ́n sẹ́yìn ó lè sọ sí kọ́tà ó lè mọ fẹsẹ̀ gbá kiri ńlẹ̀lẹ̀ torí pé wọ́n rà yẹn láre ẹ̀sìn kájú kúrò bẹ́ẹ̀ ọlọ́run kájú kúrò bẹ́ẹ̀ fún wa pàápàá jùlọ àwọn kéèké ni so lára tá a fi ń dá wọn lákẹ́ àbí tí wọ́n fi tá a fi kéèkù wọn bí sí lójú kọ́lọ́run ló ká kọ́dẹ̀ yẹn fún wa sọ̀nàfin ní ìyàwó aisha ó ní bèbí ẹ̀sìn tó ní iye méjì tí màá fi ń ṣeré nínú ilé ànábì so ó ti di ìyàwó lé àmọ́ torí pé kìí ṣe pé àdàgbà má kó lárògbò ni o kò tí ìdàgbà náà ló mú máa ṣe bẹ́ẹ̀ ó sì jọmọdé ọmọdé ò sì lè ṣe kọ́mọ́ sí bí kíni kọ́mọ́ sí bí ọmọdé so ìyẹn lọ́pàá bàbá lọ́mọ ọdún mẹ́sàn-án ọlọ́lé ọkọ ó túmọ̀ sí pé ẹ̀yẹ́ lọ́mọ ọdún mẹ́sàn-án mi gan ó tó ti kọ́ ọmọdé pápá sí ni tó bá fẹ́ sùn tó bá fẹ́ sùn ni ìní ti máa ń jáde o torí kọ́ wọn bá sí kíni wọn bá tọ́ lé ọlọ́mọba kí ó sọ wa a gbọ́dọ̀ gbé irú nǹkan yẹn sínú ilé àwọn tó bá wà nílé sa níhùn àníhùn gbogbo clear so sáwọn ọ̀nà ọ̀hún tó bá. Béèrè ti pé ìwà ẹ̀kọ́ ẹ̀rọ jáde lọ sí ìlú. Ìtura lọ jáde lọ wá fún àbúrò ẹ̀kọ́ owó ní gbogbo àpò wọ́n wá gbà lọ́wọ́ pé owó ń kó dání wọ́n wá ní lọ tó ẹ̀ ló wà lọ fẹ́ gbà pé. ẹ̀gbọ́n gbà wí kíni. wọ́n gbà wí kó máa kó máa kó dání àbúrò wa fi kó òun kó òun fẹ́ ra wọ́n á sọ pé mi gbà owó ẹ̀ pé pé gbóni ló ti jẹ́ láti lọ́jọ́ pé. owó. ó kò ní gba owó tó pé ilé ìwòrán tó ní ìlú yẹn tó jẹ́ láti lọ́jọ́ pé.

sáàlẹ̀ máa bẹ sàárè wà lọ. ilé wọn sàárè wà tó àwọn máa ń bẹ̀ wò tó bá ti sílẹ̀ àwọn wọ́n máa lọ bẹ̀ wò. àbẹ́ máa lọ sálámà sí. ní sàárè wà nìkan. tó ń rí lójoojúmọ́ àbí tó ṣe sìn sí wálé. obìnrin tó ń rí lójoojúmọ́. náà. ẹjọ́ yín obìnrin tí ẹ̀ ń rojọ́ díẹ̀ díẹ̀ dákun ẹ̀ dákẹ́. ẹ̀gbọ́n tó gbowó tí wọ́n bun àbúrò lọ́wọ́ ẹ̀. wọ́n ní jẹ́ tí ẹ̀gbọ́n yìí ṣe dáa. a lè lọ́dà sílẹ̀ ní ọ̀dà. ìpìlẹ̀ ni pé àbúrò ni wọ́n bùn lọ́wọ́ kò yẹ kí ẹ̀kún gbà lọ́wọ́ ẹ̀ kárí bàbá rẹ̀ ni bàbá rẹ̀ ni ìgbà kọ́dà kó ó ti yé bàbá ni ìgbà kọ́dà kó nítorí pé bàbá ni ó lẹ́tọ̀ọ́ àti jẹ owó ti bàlágà. ọmọ yẹn ṣe kíni kó ti bàlágà kó ti máa dáṣẹ́ sí ó lè kọ́ bọnú dúkìá ọmọ rẹ̀ kọ̀ọ̀kan gbọ́dọ̀ jẹ́ èyí tí ó ní ńlá rẹ̀ anabi sọ fún mùsùlùmí kan sọlá alọ́sọlá pé à ń ta wà máa lóka lé àbíkà ìwọ àti dúkìá rẹ bàbá rẹ ló ṣe kíni lónìí àmọ́kọ̀ gbọ́dọ̀ mú tí ọ̀pọ̀ wọn láàyè amẹ́gbọ̀n tó ní ráìtì bẹ́ẹ̀ kò ní ráìtì bẹ́ẹ̀ àbíkọ́ wá ní pé nítorí pé àbúrò òun gbé ọ̀dọ̀ òun òun lòun fún lóúnjẹ òun lòun lọ́yẹ fún òun gba owó yẹn lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ọmọ náà lọ́yẹ kọ́ gbà òun náà ló sì ní tó bá jẹ́ pé owó tó pọ̀ ni tó bá gbà lọ́wọ́ ẹ̀ kó jẹ́ kó yẹ pé. ń bọ̀ òfin gbọ́ bùkátà kan nu bùkátà rẹ̀ kọ́ bà nánà kùnà torókó ló kọjá pé ẹ̀gbọ́n yẹn náà ní ti ń ṣe bẹ̀rẹ̀ láti ẹ̀gbọ́n yẹn náà ní máa ti ń ṣe kọ́ wá wò pé tó bá máa ra aṣọ ọdún ra aṣọ ọdún fún ọ gbọ́dọ̀ yẹn àǹfààní àbúrò náà lọ fẹ́ náà fún jẹ́bọ tọ́jú ẹjọ́ tí n bá fẹ́ fún ọ lọ́wọ́ tí n bá lágbára màá fún ọ lóòótọ́ bùkátà rẹ ti wà lọ́rùn rẹ̀ àmọ́ àlè sọ pé ọ̀ràn yẹn ni bùkátà yẹn o àmọ́ kò tó ọ̀ràn yẹn tòbí kò tó ọ̀ràn yẹn ti tòbí lérí ọmọ torí ó ṣeé ṣe kó ṣe bẹ́ẹ̀. kó fira ra àwọn kó gbà nítorí pé ìjọ tí bùkátà rẹ̀ bàkà wá dé tì máa lágbára máa fi gbé àmọ́ kó àwọn ọmọ gbà nígbà tí ò ní túmọ̀ kó fẹ́ jẹ́ mọ́ owó tiẹ̀ léyìí kò dáa ìjẹkújẹ ọlọ́ọ̀ta àlà wọ́n ní àwọn obìnrin tá a ní kí wọ́n mọ̀ ọbẹ̀ tẹ́wò púpọ̀ kọjá pé wọ́n sì ní wá máa bẹ sàárè wò ó sọ pé ojoojúmọ́ náà ni wọ́n ń rí sáré yìí sí àwọn náà ti wọnú ìtànàbí sọ pé láàánú lọ́hùn zàwárọ́ tìlùkùbò tí wọ́n ti kó sínú ẹ̀ wọn ò kó sí nítorí pé èèyàn rí sáré lójoojúmọ́ kò túmọ̀ sí pé èèyàn ń bẹ sáré wò ìgbà tá a lè sọ pé wọ́n kó sí ni pé tó bá pàwọn náà lọ sálámù sí lójoojúmọ́ wọ́n lọ sálámọ̀sí ní ìsálámọ̀sí lójoojúmọ́ yẹn túmọ̀ kí wọ́n ń bẹ̀ ẹ́ wò ó túmọ̀ kí wọ́n ti kí ni wọ́n ń bẹ̀ ẹ́ wò ni wọ́n ti kó sí i wọ́n tún wọ́n ń kọjá mi ọ̀rìn lójoojúmọ́ ní ẹ̀tẹ́ ẹni jọ wọ́n lójú gan kódà wọ́n tún máa tẹ̀ mọ́lẹ̀ wọ̀n nímọ̀ pé sàárè gẹ́gẹ́ bá a ṣe mọ̀ láwùjọ wa ní òní àkọlọ̀mọ̀ kan mọ́sà kó sàlékún dáadáa wa. الله تعالى نعم في يعني هذا الذي به bá a ṣe pé òbí ọgbà ọ̀ya owó ní ọwọ́ ọmọ ọkọ tí ò ṣe pé bóyá ọkọ ọgbà ọ̀sẹ̀ fẹ́ àwọn ìyá tó dẹ̀ jọ wà láàjọ náírà tí wọ́n bá wá sọ ní ìdájọ́ tó wà lórí. èyí tí wọ́n yá òun ni ẹ̀tọ́ wọn dá padà torí kí wọ́n láwọn yá ni ọmọ náà sì fọkàn sí àdéhùn tí wọ́n ti jọ sínú báwọn dà padà tó wọn bá wá ní má wọn lè wá bẹ ọmọ kọ́mọ̀bínú kọ́ yá fi rẹ̀ àmọ́ èyí tí wọ́n yá ní ìpìlẹ̀ rẹ̀ ni pé tí àbáyé náà wọ́n bá dá láì kó sì mọ́ jẹ́ni tí ó jàǹbá àdéhùn torí pé ọlọ́run ní ẹ̀pá àdéhùn ni ìnà àdàkánná àdéhùn ni tẹ́ ẹ bá ṣe é ọlọ́run bèrè rẹ̀ lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ jẹ́ pé àwọn ọmọ òbí ọ̀hún kò sí fún mi. mo kọ́ clear. pé abẹ́rẹ́kẹ́ ṣàlàyé fún wa àti bí a ṣe kọ̀ǹvínsì àgbàlagbà tó jẹ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tó wà nínú ọ̀gbìn ọ̀ṣẹ́ ní kọ̀ǹvínsì tó ẹjọ́ àwọn ọmọ yìí tán lójọ́ wọn ẹbá mú wọn mọ́ra kálukó mara. rẹ̀ mọ́ra tí wọ́n bá ṣeré papọ̀ mọ́ yọ̀rọ̀ rùn fún wọn láti má pariwo ẹjọ́ obìnrin yẹn lè náà ti ń ka tíra tí wọ́n fi kọ́ àdúrà sí tí wọ́n kókó túbà sínú ẹ̀ wọ́n lọ́nà wo la lè fi kọ ìbàjẹ́ fún àbá yẹn tí ó fi gbọ́ wáyé èyí tá a lè mú jù lọ tọ́lọ̀ lè ní kọ́ gbọ́ yé onídókájú kọ́ yẹ pé nínú àwọn kótóbà ti ń bẹ́ ń bẹ̀ yẹn ni àwọn ọ̀rọ̀ àwọn àdúrà tó ko ìlànà àdúrà mẹ́ńbẹ́ àwọn àdúrà tó ṣe pé ó túmọ̀ sí pé à ń pẹ̀lú mí lẹ́yìn ọlọ́run níbi kútúbà rẹ̀ ẹni pé sọ ni pé ẹ pè mí da yín lóhùn ọdún ó ní asẹ̀jìbì ẹ pè mí da ń bẹnu àdúrà fáwùzọ̀lá àdéhìn àbí gáyà tó lè mọ̀ sóòdà àwọn àdúrà tó ṣe pé èèyàn máa pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run bí àwọn màláìkà ẹ máa pè wọ́n bí àlejànú ẹ máa pè wọ́n nínú àwọn àdúrà kútúbà yẹn. bákan náà a gbọ́dọ̀ pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ní ìtumọ̀ rẹ̀ ni pé èèyàn ń sẹ́bọ ni ọlọ́ni padà tẹ́lẹ̀ ọmọ aláì ìlà àn áàkọ̀rọ̀ ọlọ́ni ẹ mọ̀ pé ẹlòmíì papọ̀ mọ́ ọlọ́run tẹ́ ẹ bá ń bi ọlọ́run tẹ́ ẹ ń ọlọ́run tẹ́ ẹ sin ọlọ́run ẹ mọ̀ tún sin ẹlòmíì mọ́ pípé yẹn a sì mọ̀ pé àdúrà ní ẹ̀sìn ni bẹ́ẹ̀ ni ayọ́ ẹ̀kọ́ ọlọ́ni wọn máa ń yẹ dùn ọmọ aláì ilá àní àkọrọ ẹnikẹ́ni tó bá pe ẹlòmíì mọ́ ọlọ́run tó sin ẹlòmíì mọ́ ọlọ́run láàbùrẹ́ ànàlà irú ẹni bí òsè kínní o kò ní ẹ̀rí lérí tí ń ṣe yìí bó ṣe pé yá allah ló pé yá rọ́kọ̀rọ̀kọ̀ yá ìlú yá zálìjàlìjàlì yá ìlú àdàdà bíi ìgbà àdàbàbà bíi ìlà ẹnu bàbàbàbà bíi là ó ti yé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo rò kó kílẹ̀ ọlọ́ni fa ìnàmà ìsàbùhù ìdárọ́bì irú ẹni tó ṣerú eléyìí ọlọ́láwọ̀ ọlọ́wọ̀n ọba ọ̀rọ̀ rẹ̀ díwájú wa a wá ṣe ìdájọ́ tó yẹ ká ṣe lé lérí a wá ṣe lé lérí so àwọn àlàyé yìí láti fún tọ́lọ̀ bá nífẹ̀ẹ́ rẹ̀ yọ gbọ́ yé yóò sì fi lẹ̀ torí pé tó clear kọ́wá ní táwọn bàbá ṣe láti gbé ọ láti bí kí wọ́n tó gbé ọmọ bàbá mi náà bá ti gbé kínní ìkàlẹ̀ kọ́lé tó wọ́n máa ṣe nù ọ̀fẹ́ ṣe rí ibu ni ẹ̀ fi ọ̀fẹ́ ṣe rí ibu ni kọ́lọ́mọ kọ́mọ́ á ṣe rí kọ́lọ̀ ìyẹn náà da dàrẹ́lù náà da so ẹ jẹ́ kọ́ yẹ pé àwọn àsàlátù kásàlátù mẹ́bí yíwọn náà tọ́ta ko àsàlátù tá nínú fún wa sọlá àlùsọ́nà so àwọn àsàlátù ìbẹ́nu dàláìlù ní sí pé ìrì ọlọ́run ọba aláhùnmá sọ́lì alá muhammad máa nàfà àti tàmáyìmù ìrẹ́ ọlọ́run ọba bá sàlátì fànàbì lópin ìgbà tí oúnjẹ bá ń wúlò láyé. ìbẹ̀nu dàláìlò kairot àti àwọn àsàlátù kásàlátù sọ̀látù tó ń jí náà ni sọ̀látù lè kámílà ni sọ̀látò kíkún ni bóyá sábìkì ó dàbí sábìkì náà bẹ́ẹ̀ sọ̀látò lè pàtó ní jáwọ́ àtúntò kàmáàlì gbogbo ráwọn ohun tó máa ń sọ yẹn lọ́wọ́ àbẹ́ asàlàyé fún wákàtí lọ kájékélé yóò kílẹ̀ sí kọlọ́wà kó tún wá sí fọlọ́ tààlà ààlà náà. obìnrin tí kò fi ṣe bóyá bí kírísítì náà ní

sàárè ti ọ̀rẹ́ ti wà níwájú wọn kí ni kọ̀díṣà àwọn àdúgbò àwọn sàṣìlẹ̀ pé ṣe pé a ń sáré yẹn sáré yẹn bá lẹ́sìn wá òkè lè pé obìnrin tó bá jù fún ọmọ lóyún rárá ọmọ wá ọmọ kò rárá. ìgbà tó wá dàgbà obìnrin tó wá jẹ́ lómi àwọn mi àwọn mi tó bí yẹn ọmọ àkọ́kọ́ yẹn. òfun lọ́yàn kí lọ́jọ́ òfun lọ́yàn. bóyá ìdí kan síkè ọ̀ ó wá dé àwọn mi nínú àwọn mi tó padà wá sí yẹn ọmọ àkọ́kọ́ yẹn tó ní láti fẹ́ nínú ọmọ tí yà ẹ̀ padà sí. ìgbà tí a gbọ́dọ̀ ti lọ́ọ̀tù ní ìbéèrè lọ́kọ̀ọ́ ọ̀fàjà. ẹgbẹ́ tí bẹ̀rẹ̀ mi bá wá fọ́ọ̀lì létí àwọn èèyàn àwọn èèyàn rẹ̀ rìn náà kò túmọ̀ sí pé wọ́n ń jà. àkọ́kọ́ kí làwọn kọ́ tọ obìnrin tí ó jẹ́ christian tó fẹ́ mùsùlùmí tó bímọ tí ó kú tọmọ inú rẹ̀ jẹ́ mùsùlùmí tóun jẹ́ christian wọ́n níbo láti sí tọ́ bá kú tọ́ ẹjẹ́ àwọn onímọ̀ sọ ni pé agbèrò obìnrin bẹ́ẹ̀ lọ sí agẹni méjì sàárè ọ àwọn nàṣọ́rà àti mùsùlùmí àwọn àjẹkọ́bìnrin yẹn ó pì síbi tí àwọn nàṣọ́rà bá fi sí ọmọ kékeré yóò ṣe kẹ́ni yóò fi síbi tí àwọn mùsùlùmí bá fi sí mo rò pé wọn ò ní yọ ọmọ tó wọn bá ti kúnnù rẹ wọn ò ní yọ ọmọ o wọn ò ní yọ ọmọ o àní lanu rẹ torí pọmọ ń bẹ nú ẹ àmọ́ àṣìṣàgèrè méjì tó ti yé so eléyìí tí mo rántí mọ̀rọ̀ olùmọ̀ ẹlẹ́ẹ̀kejì tọ́wọ́n bá ti kúnnù rẹ̀ àwọn alánú ẹ̀ wọ́n gbé ọmọ ẹ̀ jáde tọ́wọ́n bá ti wá kú ẹ̀ gbọ́dọ̀ la inú rẹ̀ wò ìbéèrè kejì wọ́n lásí tí abásáré níwájú ẹ̀ wọ́n ní sàmà awúsáré yẹn ni àríwó tí àwọn àpá máa ń sọ bí tó jẹ́ pé àti ráwọn míì tí wọ́n sọpọ́rọ̀ yẹn o nọ́mà àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn àpá tí wọ́n máa ń sọ ni pé tó bá jẹ́ pé mọ́ṣáláṣí lọ́ bá bá òkú yẹn níbẹ̀ máa lásì yẹn ládàá o á kò kúlẹ̀ sáàyè rẹ̀ torí pé òun lọ́kọ́ débẹ̀ ká má fi ta mú òkú yẹn tó wá jẹ́ pé òkú lọ́wọ́ bá wọn lásì ń bẹ̀ ẹ wo òkú yẹn teguntegun ẹ lọ sí síbi tó yẹ kẹ́ ẹ sùn sí. now èwo làwọn ìmí wa sọ ni pé wọ́n yẹ kó máa lásì lọ́ọ́ lọ́ọ́ bá mẹ́ni tá a ní ká wọ́n lásì á béèrè pé tí wọ́n yẹ kó kọ́kọ́ sin òkú yẹn síbẹ̀ yẹn náà bí ìgbà tá ara rẹ̀ lónìí tá a rí kí ẹnìkan ṣe kíni wọ́n ti kọ́ òkú wọ́n ti fòkú síbi eré ilẹ̀ rẹ̀ báyẹn ṣe máa ń ṣe káàkiri lónìí sáà àtọ́gbé àwọn ọmọ ńlá sí ìwé kíní àwọn fún wọn sí síbi tó yẹ kí wọ́n sin sí wọn ò sí síbi tó yẹ kí wọ́n sin sí ìpìlẹ̀ náà lọ́yẹ káwọn náà wò tẹ́lẹ̀ lọ́yẹ kí wọ́n wò òkú yẹn kí wọ́n lọ sí sí tẹ́lẹ̀ tọ́ba rẹ̀ rí pé ẹ̀rẹ́ kọ́ra kọ́ mọ́ sọmọ́ ńlá sí yẹn kọ́ mọ́ sọmọ́ ẹ̀dínmọ́ ńlá sí ni ọ yẹ ká wó kun yẹn náà tẹ́lẹ̀ ni ẹ jẹ́ àwò ká lọ sí sí ìtẹ́ sọ ìyẹn ló máa ló máa súnmọ́ tutù àmọ́ tí ọ̀gọ̀rọ̀ àwọn afá máa ń sọ ní ìtì àkọ́kọ́ sọ ní ọlọ́ọ̀gá obìnrin tí ò fọ́ ọmọ ẹ̀ lọ́yàn ní ó tún wá bí àwọn ọmọ mi ó pa àwọn yẹn lọ́yàn sáwọn ọmọ mi yẹn sí wọ́n lè fẹ́ sí wọ́n lè fẹ́ra wọn pẹ̀lú ẹ̀gbọ́n wọn àbí wọ́n ní sẹ́ lè fẹ́ ẹ̀gbọ́n wọn torí pẹ́gbọ́n wọn kún wọn yàn. a rí i pé tá a bá wọ̀ràn wọn dáadáa a rí i pé ẹni tó béèrè bóyá gbọ́ yé pé ọ̀yàn ní máa jẹ́ kí ọ̀yàn nìkan ní máa jẹ́ kí yàn lẹ́tọ̀ síra yẹn àbí kí yàn mọ́ lẹ́tọ̀ síra yẹn kì í sọ yàn nìkan o kì í sọ yàn nìkan o pé ó ti bí ìyẹn ṣé àti bàbá ní sùn bàbá ò lọ́yàn kò sí lè fi ọmọ yẹn àbí bẹ́ẹ̀ ni ìyá àyà kò fọmọ lọ́yàn kò sí lè ṣe kí ni kò lè fẹ́ ọmọ tí ọmọ rẹ̀ bí ọ̀nkù kò lè fẹ́ ọmọ àbúrò rẹ̀ wọ́n fún ọ lọ́yàn ni àǹtì kò lè fẹ́ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ àbọ̀mọ àbúrò rẹ̀ so ó ti kílẹ̀ pé so kìnìún yìí ò lè lọ bẹ́ẹ̀ bóyá ń tọ́ ajé kí wọ́n sọ bẹ́ẹ̀ tọ́jọ́ kí oníbèrè yóò béèrè béèrè ni pé gbàtí ànábì ni pé sọlá àlùwọ̀sálà yuharramu mina rọdọ́à ma yuharramu mina nasar anabi ni àbí ká sọ pé yahrumu mina rọdọ́à ma yahrumu mina nasar yóò máa jẹ́ ìwọ̀ látara pé yẹn fún yàn lọ́yàn ntọ́ bá jẹ́ ìwọ̀ látara ìjẹ́ ẹbí ẹ̀ gbọ́. Eh, ويحرم من الرضاع yóò máa jẹ́ ìwọ̀ látara ìfúnni lọ́yàn in tó bá ti jẹ́ ìwọ̀ látara pínyàn jẹ́ fámìlì sí ara ẹni gbòròkó clear sẹ́mi pé ọyàn la fún ẹnìkan la fi ṣe ìfẹ́rẹ̀ ẹni ní ìwọ̀ níbẹ̀ tọ́ bóyá torí ìyẹn náà tó wọ́n pé tọ́ mgbe àwọn sọ pé ìfúnyàn ní ọyàn yóò ma jẹ ìwọ̀ látara pé káfẹ́ ẹni yẹn ìtí máa nje jẹ́ ìwọ̀ nínú fámìlì ìtí ń jẹ́ ìwọ̀ nínú fámìlì pọ̀ kìí sọyàn nìkan ní jẹ́ gịnị ní jẹ́ kíyàn ó jẹ́ ma le fere ní jẹ́ àwọn káwọn kò lẹ̀ kọ́sìn sí kọ́sìn wọ́n lè fẹ́ra wọn mo rò pé so bóyá iná jọ wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ but òyìn ò túmọ̀ wọ́n kàn fẹ́ jẹ́ ká mọ̀ pé tó bá fún ọmọ ẹnìkan lọ́yàn so irú ọmọ yẹn ò lè fẹ́ o àwọn ọmọ rẹ ló lè fẹ́ àgbẹ̀ tó wà lọ́yìn jẹ́ ká sàlàyé díẹ̀ lórí ẹ̀ ẹni yìí ó bímọ ó níyàwó ọmọ rẹ̀ bóyá ìyàwó rẹ̀ yìí máa ń ṣẹlẹ̀ láwọn àsìkò àyè náà kọ́ra mo ní ẹ̀sánpù tó súnmọ́ wa dáadáa so ìyàwó rẹ wà lè fọmọ yẹn lọ́yàn bóyá nǹkan kan ṣe ọyàn lásìkò yẹn so ọwọ́ abẹ ìyá aládìí méjì ọba ọkọ rẹ sọ̀rọ̀ pé ẹjọ́ kí alájí méjọ wá sí kínní ọba ń fọ́ ní ọyàn so irú àárín yẹn ni tọ́ba ti lè fún lọ́yàn pẹ́rẹ́ bó ṣe jẹ́ pé ó ní iye ọyàn tí ó máa sọ́ dé wọ̀ ó ní iye kí mo pè é ọyàn tó máa sọ́ dé wọ̀ tọ́ba ti fún lọ́yàn tí ọyàn yẹn bá ti dé lẹ́bù tó kó dé oríṣiríṣi ọ̀rọ̀ làwọn àfẹ́sìn sọ wọ́n ní tó bá fún un ní gẹ̀ẹ́ mẹ́ta gẹ̀ẹ́ márùn-ún kí mo pè é ó mú ọgbẹ́ mi ó mú ọgbẹ́ mi ó mú ọgbẹ́ mi gẹ̀ẹ́ mélòó nìyẹn àwọn kan ní wọn ò lè fẹ́ wọn mọ́ wọn ò lè ṣe wọn ò lè fẹ́ wọn mọ́ yẹn ni pé ìyá yẹn ò lè sọ pé òun fẹ́ fẹ́ ọmọ yẹn àtàwọn nǹkan tí wọ́n kọ̀ látara rẹ̀ tásàrà palasàlàyé rẹ̀ àwọn kan sọ pé kìí ṣe gẹ́ẹ́ lànàbí sọ o lóòótọ́ hadisi gẹ́ẹ́ ń bẹ bọ̀tì gẹ́ẹ́ yẹn ní wọ́n tú sáwọn àlàyé mi tọ́ àwọn kan ní kó mú láyà obìnrin yẹn kó mú ọyàn ní àyà obìnrin yẹn lásìkò tó bá fi gbá ọyàn rẹ̀ mú tọ́wá mú mú mú mú mú mú mú tó bá ti sọ ọyàn yẹn lẹ̀ á kà tó bá tún mú láàrin wákàtí kan kó tó sọ ọ lẹ̀ tó bá sọ ọ lẹ̀ láàrin wákàtí kan láti kíni. tó bá tún mú tọkàn mú láàrin seconds tó tún sọ ọyàn yẹn lẹ̀ á kíni tó bá ti pín márùn-ún ó ti kó sí i wọ́n ti dè wọnú wọn ò lè fẹ́ra àwọn tí ó dọ̀ràn yẹn pé àwọn tó ti dè wọ yẹn ò lè ṣe kí ni. àwọn àwọn nǹkan kẹta nínú àwọn àpá tí wọ́n sọ̀rọ̀ ni pé no omi ni pé ìgbà tó bá fi mú yẹn obìnrin tó fi gbá mú tó tún sọ lẹ̀ sẹ́kọ́ mọ́ mú yẹn lọ́ngbà mi tí ó mú tó bá mú dẹ́ tó tún sọ lẹ̀ tó bá ti rí díẹ̀ ó sì wà lẹ́sẹ̀ ìyá rẹ̀ náà tó tún ṣe kí yóò tún gbá mú so yóò tún kú sí wọ́n ní kìí ṣe yẹn wọ́n ní dáná bíi mínì ni pé sọlá àlọ́sọlá rọ́ọ̀dì á rọ́ọ̀dì á tún dáná bíi mínì wọ́n ní rọ́ọ̀dì á tún yẹn ni pé mímu tí ó yòó àmúyó tí ó di èdúpẹ́ tó bá mú tán ni òun náà lè lọ kí ni òdúpẹ́ fọlọ́hún àmọ́ mu gẹ̀ẹ́ méjì ó mu tí ó lè dúpẹ́ kó mu jẹun ìyẹn gan ò lè ṣiṣẹ́ lára ẹ̀ ó ti yé lábànú eh, tẹ́tísí àṣìláníì yẹn ni pé lábànú tí ó chéǹjì àdámọ́ ọmọ wàrà ọyàn obìnrin yóò dẹ́gẹ́ni tí ó chéǹjì bọ́dí sísẹ̀m ó wà mú gẹ̀ẹ́ kan ò lè chéǹjì ẹ̀ka lára lóbi jẹ́ pé tó fẹ́ ní kéèyàn bọ́ ọkọ́ rẹ lọ́yàn náà nìyí ilé ọmọ fọmọ rẹ lọ́yàn ni wo obìnrin tó da o mọ obìnrin paruparu kan mọ́ni ọmọ rẹ lọ́yàn tó wọ́n kí wọ́n rẹ̀ kàn gbádùn tẹ́lẹ̀ torí pé kínní yẹn làpá ní àròdọ́ yògá ìyẹ̀rọ̀ tẹ̀bà ìmọ̀ fún ọmọ lọ́yàn a máa chẹ́ǹjì àwọn àdámọ̀ kan lára ọmọ a máa chẹ́ǹjì àwọn kan lára ọmọ tó o bá lè fọmọ rẹ lọ́yàn òun yàn gidi ẹlòmíì sì mọ lálàáfíà láyà àwọn alárúbáwá mọ lálàáfíà àmọ́ wọn ìdáwà fẹ́ fọmọ wọn lọ́yàn wọn fẹ́ wá àwọn tẹ́wọ́ àwọn fún lọ́yàn ni àwọn tẹ́wọ́ àwọn máa ń ṣe yẹn àwọn yẹn ń ṣe nísìnyí náà ọ̀gá ẹlòmíì ń gbọ́mọ rẹ̀ lọ sí ọ̀dọ̀ nani tí ó gba fiṣẹ́ lọ ọmọ ọdún kan tí sì ń yàn lọ́wọ́ nani náà bá wọ pé nígbà tí sunkún tí mo fún fúlù tí ọgbà yọba ti kíni yọba gbé ọyàn sí lẹ́nu ń gbọ́dọ̀ pé òun náà láǹfààní àti fún ní ọyàn lápèjúwe pé wọ́yá ọyàn rẹ̀ ń sẹ̀ gbà yẹn so tó bá ti dẹ́rù rẹ̀ wò pẹ́rẹ́ kó ti mọ̀ pé òun ò lè fẹ́ ọmọ yẹn tọ̀tọ́ bá wà mú yó níjòkó ẹ̀ kan kò bá jòkó lórí ẹsẹ̀ rẹ̀ kó tó jẹ́ wákàtí márùn-ún ló tó ṣe kí ni kò sáà tí yó ó sáà ti jọ ìlẹ́ni mú ẹ̀yẹn náà ni tó bá síbẹ̀ lẹ́ẹ̀ márùn ó ṣe ó ti kò wá sí àtọ̀ láàrin pé a fún ọyàn yẹn síbì kan a lọ gbé e fún ní ilé àbá àti ẹ̀fún síbì kan kò sí àtọ̀ mẹ́ ọ wá mú láyà rẹ̀ ni o àbá fún síbì kan sọ́sà àmúlámú yó àmújọ́ gbégé ni alhamdulillah so ẹ máa rojọ́ ẹ̀yin obìnrin àmọ́ iye náà ti gbọ́ máa tó ti fún lọ́yàn tó bá yá kọ́ ọdún kọ́ wọn rẹ̀ wá fẹ́ aráàmù ni wọ́n ń fẹ́ o náà ah, ni mo sì láìka ọmọ yẹn púpọ̀ ni torí àgbà ló jẹ́ fún lọ́yàn jọ́ láti bí mo ṣe láìka ọmọ mi nífẹ̀ẹ́ fún wá fún lọ́yàn òkó sí i yìí ṣe òun gan-an ní jẹ́ kọ́mọ lè fẹ́ mọ́. so ìyẹn ní wọn bá sọ kìsà kádà tó báyìí. àwọn wa ni wọn ò lè fẹ́ra wọn obìnrin tó fọmọ lọ́yàn yẹn ò lè fẹ́ ọmọ yẹn kò sì lè fẹ́ àwọn ọmọ ìyá rẹ̀ bẹ́ẹ̀ náà làwọn ọmọ tí obìnrin tó fọmọ lọ́rùn yẹn bá bí wọn ò lè pé ọmọ yẹn wọn lè dẹ́gẹ́ ni wọn ò lè pẹ́ ọmọ yẹn bákan náà àwọn bàbá obìnrin tó fọmọ lọ́rùn yẹn wọn lè dẹ́gẹ́ ni wọn ò lè pẹ́ ọmọ yẹn. èyí tí mo tún rárá rántí nínú ọ̀rọ̀ àwọn àfẹ́sìn ni pé wọ́n lọ́kọ tó ní ọyàn yẹn ń kọ́ só lè fẹ́ ọmọ yẹn èyí tí mo rántí ni pé wọ́n lọ́kọ lè fẹ́ bí kò ọkọ wí ọkọ obìnrin yẹn kóun sì lè fi ọmọ yẹn kọ̀ sí kínní kò bá wí. mo rò pé ọkìlẹ̀ so kò bá ọkọ wí so wọ́lá ọ̀tà àlàálà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so àwọn àlàyé yẹn ọ̀pọ̀ lẹ́kùnrẹ́rẹ́ tí àwọn ìtọ́lọ̀ nìkan lè mú wá bẹ́ẹ̀ wọ́lá ọ̀tà àlàálà náà. ìwé alákọ̀ọ́kọ́ àwọn ìbéèrè síbẹ̀ sí yé. ẹlẹ́kejì ni kí ni ìṣòro náà nípa òkú ìjọ sí kí ẹ máa gbé òkú lọ sí tẹ́ àti gbígbó ní àyè kan ṣe fún. ẹlẹ́kẹta ni àdúrà ẹ̀ sọ́kọ́ ìyá lè ṣe fún òkú. ẹ lọ wà àdúrà yẹn lẹ́yìn stardel ẹ lọ ra stardel of believer kẹ lọ wà àdúrà yẹn bẹ́ẹ̀ ẹ lè láǹfààní àti ha so oríṣiríṣi àdúrà mẹ́ta sì tún wà ń bẹ́ téèyàn máa ṣe fún ìdáàbòbò fún àwọn nǹkan oríṣiríṣi tó bá ń ṣẹlẹ̀ síyàn so ìyẹn báyìí wọ́n ní ká gbé òkú lọ tẹ́gbọ́lá lè pè ní tẹ́ àbí. Ah, kò sí ètò tí ìsìláàmù ṣe ju pé ìsìláàmù ní ká má sì òkú wa sílé lọ ká má sí ní sẹ́mẹ́tìrì náà ni owó tí kálukú bá ti wá dé àyè tó bá ti ń gbé ọjà kí wọ́n ní ìtẹ́ níbẹ̀ tí mọ̀ sí òkú sí yá bá ti kọjá bá ti nílùú náà lọ́yẹ ká ti sàyè ìtẹ́ sẹ́mẹ́tìrì tá a mọ̀ sí òkú sí so àwọn tó bá ṣe é wọ́n láǹfààní àti máa rí òkú wọn sí sí ibẹ̀ ẹni pé kàn bẹ ní àgbòkó bẹ̀rẹ̀ wọ́n jẹ́ pé yẹn ti bọ́ sí àdúgbò ó ti kún ó ti ọ̀rọ̀ rẹ̀ wọ́n bá ní wọ́n wókú bẹ̀rẹ̀ ẹ̀wọ́n jìyàn o ó súnmọ́ o so dẹ̀ pé àwọn àwọn èso àbá pọ̀ ládùúgbò gan bẹ̀rẹ̀ so ó lè ṣe kọ́ máa lọ bẹ̀ kọ́ máa lọ gba ṣíà tiwọn ọlọ́kọ̀ sọ wa bẹ̀rẹ̀ so ó dáa pé owó tá a bá wà ní gbogbo ẹ̀yìn tẹ̀ ń kó lọ site ẹ̀yìn tẹ̀ bá bára yín mùsùlùmí bẹ́ẹ̀ ẹ̀ try kẹ́ ẹ gẹ́tì ìtẹ́mọ̀ sí òkú sí so ẹ̀ tó bá sí òkú sínú lẹ́nì ó ń fìyà jẹ òkú ẹ̀ lẹ́yìn rẹ̀ ni pé òun gan fún rẹ̀ ń dá ọ̀ràn bọ̀ rẹ̀ lọ́rùn látara àwọn nǹkan tá a ti sọ síwájú tẹ́lẹ̀ nínú àlàyé nípa pé kí èèyàn jòkó lórí sàárẹ̀ nìyí ẹsẹ̀ ńlá ni kí wọ́n tẹ̀sàárè mọ́lẹ̀ ẹsẹ̀ ńlá ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn kan tí a ti sọ sọ̀rọ̀ torí ẹ̀ a kì í sin òkú sínú ilé àtàwọn burú mi tuntun lè máa tibẹ̀ jáde ẹ bá sọ̀kú sínú ilé nísìn kò ní ní àǹfààní àti pé kéèyàn orí mu kí nínú ilé yẹn pàápàá jùlọ tó bá wà ní ọ̀kankan kíbla èèyàn fẹ́ kí èèyàn gbà nù torí bá anábì ní a máa kírun kájú síbi tí òkú bá wà so yàtọ̀ sókù tá a fẹ́ kírun sí lára o àmọ́ àwọn ọ̀nà yẹn tó ń kí ọwá gbòkú síwájú rẹ̀ sàlẹ̀ síwájú rẹ̀ ń kírun kọ́dá ọlọ́ta ara rẹ̀. ó ti bẹ̀rẹ̀ ní irú afáwo ni ṣẹ̀rẹ́ ọ̀sán pọ̀ fún wa lásìkò jẹun. onírú abọ́ òlànà ní islam ní àmọ́bí jẹun sí abọ́ tó lè lò àti sílẹ̀s àti abọ́léke àtọ̀wọ́ ọ̀nbrẹ́gẹ́wù ìgbà tó bá wọ̀ pọ̀ láyà nẹ́bí àwọn òlò ọ̀nbrẹ́gẹ́wù ìgbà ni wọ́n lò máa fi jẹun kò sẹ́ni tí ó mú ọ sí àwọn kan ṣe bẹ́ẹ̀ nísìn ó ti yẹ tó bá sì jẹ́ pé ewé náà lọ bá rí àbá ti fẹ́ rà màláńtà ọ̀dọ̀ ọmọ yíwò ọ̀rẹ́rẹ́ bà gbéwé lọ òfin jẹun nígbà kan lákàn máa sọ́ra fún òun ni pé abọ́tán bá fi góòlì ṣe ọgbọ́n bá fi kíni bá fi góòlì ṣe àbí kọ́ọ̀pù tí a bá fi góòlì ṣe èèwọ̀ ni kí a jẹun àbí ká mi. ànábì kọ yẹn àwọn ẹlẹ́yìn bẹ́ẹ̀ ìgbàgbọ́ tó bá wù òbí jẹun tó bá ti lówó mọ ẹjọ́ àwọn ọmọdé pariwo yẹ bá pa so gbogbo abọ́ tí wọ́n bá wù ọkọ̀ fi jẹun ọmọ kò sí náà. náà bóyá abọ́ àwọn ní abọ́ àwọn jẹ̀fẹ̀rí abọ́ àwọn jẹ̀fẹ̀rí ní a máa fi jẹun tábà pé ọ̀rẹ́ ni ó ní apọ̀ ọ̀nù kámọ̀ fàbọ̀ wọn torí pé àwọn wọn ò kí ń sọ́ra fún nǹkan so torí ọmọ tó fẹ́ ọ̀dà kó tó ṣe kó tún di pé wà á fi jẹun àmọ́ wa ibi tó ti pa wá kò ní ń

so gold ni ọ̀dà kan tí mo mọ̀ so ọ̀dà kan silver so gold ìta wá sọ yẹn atọkùnrin atọbìnrin náà yẹn gbọdọ̀ fi jẹun o lóòótọ́ obìnrin ó lè lo gold àmọ́ kò gbọdọ̀ fabọ́ gold kò fi jẹun àbí kò fi mú mi kò kó clear now lábẹ́. wọ́n ní eh, báírò tọ́jẹ́ gold àbí com tọ́jẹ́ kí gold sa lè lo ọkùnrin ò lè lo obìnrin lè lo yẹn ó ti yé tó bá wájà sí pé ní abáwòye lọ síbi pé síbi lílò lọ́nà ní káwọn obìnrin ó lò so pẹ́ẹ̀nì náà ní lílò náà ní. torí pé anabi sọlá àlọsọlá sọ pé wọ́n ṣe é léèwọ̀ fáwọn ọkùnrin ìjọ mi kí wọ́n máa lo gold wọ́n sì ṣe lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin wọn torí ẹ ara lílo kìí sọ̀sọ́ nìkan ni lílo ara lílo náà ni kí èèyàn ṣe kíni kí èèyàn fi kọ̀ nǹkan kí èèyàn fi kọ̀ nǹkan ara lílo náà àmọ́ ọkùnrin kò gbọ́dọ̀ dé tọ́ rẹ̀ àmọ́ ọkùnrin lè lo flavour òun lè lo sliver tẹ kò sí tó burú ní ibẹ̀ so wọ́n lọ ọ̀tá àwọn obìnrin àwọn lẹ́lẹ́sọ̀ àwọn ni wọ́n ní ìdí ẹ̀ so àwọn náà ní ìdí ẹ̀ láti fi wú ọkọ wọn lórí ẹ̀rí tó tóbìnrin bá lo chain tó lo yẹrin wọ́n máa ń yàtọ̀ sí pé ìtọ́kànsí kíni tó ṣe bí àwọn jehovah deeper life ẹ̀rí pé wọ́n yé dùn rí gbogbo àrídọ̀ ọ̀rọ̀ àwọn obìnrin tó bá lò ẹ́rì kó máa yàtọ̀ ìyẹn tó máa láìkẹ́ sí àwọn ni wọ́n ní wáyé góòlù ló tó lò so ọkùnrin obìnrin lábẹ́ kó lò àmọ́kùnrin kò jìnà sí ọmọ àgbà náà. àwọn olùgbèrè mi ẹ̀jọ̀ ẹ̀ ṣàlàyé fún wa nípa bíṣọ́pù nípa àbàdí àti ọ̀gbìn. ìyẹn gbòó àfi tọ́ba jọmọ́ bẹ̀ láà máa dáhùn bóyá kìí kan sọ́ba ìgbólóhùn yẹn lásán tọ́ba ní báàdì yẹn ni pé báàdà sàlámì láforí kanlẹ̀ kọ̀bùlé kọ́bùlà sàlámì láti forí kanlẹ̀ so níwọ̀n bá sókè ọlọ́ọ̀tàn ara wọn. àwọn tí wọ́n ní question ẹ̀jẹ̀ wọ́n béèrè ẹ ti béèrè tẹ́lẹ̀ wọ́n ní ẹ̀sán ọ̀yà. wọ́n ní kí obìnrin lè ṣe àtàwọn àwọn àti àtàwọn lọ kí ló dé jòrè sí. láì wọṣọ ṣé kò sáà lè ṣe o òun ni ọ̀dà òun ni ọjọ́ kí ni òun ni ọ̀dà torí pé ìsìláàmù kankan máa wà òun ò ilé. lóòótọ́ ẹlòmíì lè má rí ọ. àmọ́ kò fẹ́ ká máa wà níwò anẹ́sọ̀lọ́sọ̀lá ọsọ pé ó ní alọ́wọ́ àhákò àyìn ọba lọ tọ́ sí káwọn yóò ṣe kẹ́ni wọn ò àwọn ọba wọn o lè má lẹ́sẹ̀ lójú méjèèjì sí yẹn màkòrò òní kí kúrò o lè mọ́ lẹ́sẹ̀ kọ́ dà àmọ́ bá ń bẹ sẹ́ẹ̀lì jọ wà ní òhò kẹwàá aṣọ kan náà àbí kẹjọ wà ní òhò kẹfì ṣe eléyìí ò sì dọ́ta nínú o eléyìí ò sì kíni kò mo rò tọ àsìkárò àárọ̀ àtìrọ̀lẹ́ àti ní kóbìnrin ó o ṣe kò sí tó bá wà kò sí tó wà fẹ́ sàkárò ẹ̀ṣẹ̀ alọ́mújàgù ó tún àwọ̀ sọ́ọ̀sì ọlọ́run ò lè mọ́ ọ o lè lóró lásán o lè wọ mínísítẹ̀t o lè wọ sòkòtò kó lè kókó ṣe kí ni kò sí tó ṣe ìrún ló ní ìdíkọ̀ ẹ̀sẹ̀ máa lò jáàbù kó ló fúlù jáàbù kó tó kírun wọn lásìkò wo làwọn máa ń ṣe àsìkárò ti àwọn àsìkárò yẹn ọlọ́run ti júwèé rẹ̀ fún wọn náà lọ́kùnrin hàn ti yẹn sì kẹlẹ́ kan bìlà àṣẹ ìwà àbùkà ta ló rántí ìdàwọ̀ ayà yẹn. ó ti yẹ ìyẹn kọ́ mo fẹ́ lò àmọ́. àyà tọ́lọ́ ti sọ́dọ̀ ààrẹ tó bá wa mùsùlùmí sọ̀rọ̀ ó ti yé àwọn àyà pọ̀ ìrántí ni kò sí ìtọ́ rántí nu yín ọ̀dà àyà pọ̀ dáadáa gbogbo yín kò sẹ́ńtọ́ rántí nínú yín. ẹ̀ kan. ọ̀sàbí òhò bùkàràtà wàásìlà ọlọ́run ní ẹsẹ̀ kí ni ẹ̀fọ́ mi ọlọ́run ọba mọ́ nìbókàrà láàárọ̀ wàásìlà àti ní ìrọ̀lẹ́ àsìkò tí àárọ̀ ni tọ́ba ti kírun àṣùbàtà kórun ò tó yọ kórun tó kẹ́ni ó tó yọ òun láàmà ṣe àṣùkárò yìí tọ́tàbá wa rẹ̀ ni tó sí lẹ́yìn ìgbà tó ń bá yọ ní so àní mu àmọ́kọ̀dá tó àsìkò lọ́jọ́ ká sí gangan nìyẹn kó ń tó yọ lẹ́yìn àṣùbá pété àwa ti kí àṣùbá rẹ̀ tìrọ̀lẹ́ táwa ti kí àṣírí tán òun láti tìrọ̀lẹ́ kó ń tó wọ̀ àmọ́ tá a bá ṣe lẹ́yìn mọ́gírúbì náà àwọn àfẹ́sìn kan ò gbà pàápàá jùlọ wọ́n ní àwọn àyà kùránì kan tí wọ́n tú tàbí jẹ́ kó yẹ wa pé a lè máa ṣe lẹ́yìn mọ́gírúbì àwọn bá ṣe lẹ́yìn mọ́gírúbì náà kò sì tó burú àmúgbàtọ̀ yẹ ká sí yàn gan ni wíkẹ́ ni táwa ti ká sílẹ̀ kankan ò tó wọ̀ kí wá sí ọyọ́ ni kó o ṣe gbogbo tó ọmọ nínú àṣkárù yẹn òun bá tọ́ bá ṣe náà ọlọ́run ó ṣe kíni yóò gbà á ọmọ aláàbọ̀ rẹ̀ lọ́nà gbogbo àsìkò àwọn ìtànàbí ni a ṣe lásìkò yẹn ló ṣe tó bá rọrùn fún ẹ ṣe tí ó bá rọrùn fún ẹ méjì lọ rọrùn fún ẹ ní mẹ́wàá lọ rọrùn fún ẹ ní ogún lọ fún ẹ ní fífì lọ fún ẹ ní ṣe bánà gbèsè ká ṣe ọlọ. àwọn irú praying ground wo ni eid wọ́n níbi tẹ́ bá pè ní praying ground bí tán ti ń kírun eid sáà lè máa lọ ṣèǹnáwó níbẹ̀ àbá lè ṣèǹnáwó jàdákàlá ọ̀fẹ́ ọ̀rọ̀ wà lérí ẹ̀ ọ̀rọ̀ ń bẹ ní orí ẹ̀ ó dáa tá a bá lè dirú bẹ́ẹ̀lẹ̀ ká wá bòmí. ìyẹn ni ìdáhùn àkọ́kọ́ ìdáhùn ẹ̀kejì ni pé tó bá jásí pé ní abágbà pé praying yẹn ní mọ́sálásí ni èèwọ̀ ni ká máa lọ sìnáwó bẹ́ẹ̀ èyí tó ṣe pé àwọn àbá àkàngbà pé mọ́sálásí ni mùsọ́lù náà tó bá jẹ́ káàbá àgbà pé mọ́sálásí ni ajásí ni pé ní a lè ṣe kán bẹ́ẹ̀ akànfin kírun lásán ni. àmọ́ ìtọ́ dáa jù náà ní ká má sí. ìgbà tí ànábì sọ pé káwọn obìnrin kí wọ́n lọ sí tẹ́ à kí wọ́n jáde lọ ẹ̀yìn kí wọ́n lọ kírun ọwọ́ aṣọ wọn ní ìfàyà àtàfùnà asọ̀làtà fàyàtàzínà asọ̀làtà ó ní kí wọ́n fi ìrù sílẹ̀ ó ti yẹ àwọn tó bá jẹ́ tó bá ní tó bá ṣe idol ni o ó ní fàyàtàzínà lóyàdó sọ̀làtà àwọn tí wọ́n bá ń sìnkú wọ́n fi ìrù sílẹ̀ àmọ́ ní ẹgbàá wa mi ànábì ò sọ sọ̀làtà ó ní kí ni mùsọ̀làtà mùsọ́là ni jáde ń kírun èyí tó ti wá ní pé ká fi sọ̀rọ̀ àtúlẹ̀ yẹn ni ajásí pé ní tó bá pè nù gangan lọ́ba gàdé ló lóòótọ́ ayọ́wé kò ní ká mọ́ jòkó sí inú bíi tán ti yẹn irun ló ní àfi káwa náà ò lè ṣe kí ni yeshadna da'wata muslimin kí wọ́n lè jẹ́rìí sí àdúrà àwọn mùsùlùmí a jẹ́ pé irú àwọn obìnrin bẹ́ẹ̀ ni èrò ni wọ́n fi ilẹ̀ a jẹ́ pé bẹ́ẹ̀ yẹn ṣe mọ́sálásí bọ̀tọ́ wájá sí pé ní wọ́n ní wọ́n fi ibi tí wọ́n ti ń kírun yẹn lẹ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ míì táwọn àfáà sọ tá láǹfààní àti mú wa lábẹ́ ọ̀rọ̀ yìí táwọn ibi tó bá yẹ kó ibi tó ti kírun yẹn ló ní wọ́n fi ilẹ̀ ajá sí pé ó ní kí wọ́n mọ̀ wọ́ọ́ ibẹ̀ yẹn nìyẹn ajakebẹ̀ yẹn anabi gbà pé mọ́sálásí ni obìnrin wọn mọ̀ wọ̀ bẹ̀ lóòótọ́ kóbìnrin tí ń sìn kún sọ́wọ́ mọ́sálásí lọ́dọ̀ àwọn àfẹ́sìn oríṣàn méjì èyí tó sì clear jù níbẹ̀ náà ni pé wọ́n lè wọ mọ́sálásí wọ́n lè sẹ́gẹ́ni wọ́n lè wọ mọ́sálásí àwọn akẹ́gbà kóbìnrin tí ń sìn kún sọ́wọ́ lè wọ mọ́sálásí àwọn akẹ́gbà kóbìnrin kálukú wọn lọ́lẹ́ẹ̀lì lẹ́yìn kọ́là ń àmì ètò kílẹ̀ tí ẹ̀ bá kàn fẹ́ ṣe pé tọ́ mo fẹ́ ṣe ìyàtọ̀ yẹn kí mo fẹ́ ṣe pé ní kí má fi kí má fi ní ìrújú kí má fi kó sẹ́sẹ̀ mo fẹ́ fi má lásìlẹ̀ obìnrin tí ń sìn kò sí lọ́wọ́ náà tó bá wá jásí pé ní abágbà pé mọ́sálásí ni níbi dájú kírun yìí a jẹ́ pé obìnrin ò lè jòkó ń bẹ̀ lọ́dọ̀ àwọn sábà pé kò lè jòkó tó bá dé ìyàwó bó wà ọlọ́ àwọn tó gbà pé obìnrin lè wọ́n mọ́ láti tẹ̀sẹ̀ kan sùn lọ́wọ́ náà ni kálá àwọn tí wọ́n gbà bẹ́ẹ̀ náà ni ó ti yé tánàbí kan ní kó fi sílẹ̀ àwọn èèyàn náà ní tó bá jẹ́ pé mọ́tíláṣí ni àlèwà ni mọ́tíláṣí ká máa wá sí kíni ká máa wá sí ìnáwó ń bẹ̀. tó bá jẹ́ abẹ́sì ìyàwó abẹ́sì kó máa mọ́tíláṣí lẹ́wà sí kíni ìwọ ni torí pé àwọn mọ́tíláṣí ibẹ̀ àfi tọ́ bá já wa àfi tọ́ bá já wa tẹ́ bá dé sáwọ́dí numalai sáwọ́dí ni táwọn àwọn yẹn máa ń ṣèyàwó nú ẹ̀ àwọn ọmọ sáwọ́dí so nǹkan yẹn ni kì í ṣe tọ́ bá mu àwọn àbúrò ti kọ́ dáadáa fún wa òtún báyìí kálukọ́ máa ṣe mọ́lá tó fẹ́ mi ẹ̀bá kan bá rí tẹ́kùn jọ mẹ́rin báyìí tó ń jòkó tí wọ́n fẹ́ nìkan sí àárín báyìí obìnrin ò ní wà ń bẹ àwọn ọkùnrin náà ni o wọ́n kóra wọn jọ lọ́sẹ̀ báyìí wọ́n ṣe ìyàwó nù so tí wọ́n sì kọ̀dá nínú mọ́lá sí kàábà ni mo sọ yẹn o so kọ̀dá torí mọ́lá sí ni àmọ́ fún nǹkan bẹ́ẹ̀ kábíyèsí jọ sí torí ẹ̀ tó bá gbà pé ìdílọ́sí kéèyàn ìdí mọ́tò lásì ni wọn ò gbọdọ̀ ṣe ìnáwó ń bẹ̀. ẹni tí ọba wa gbà sí mọ́sálásí wọn lè ṣe kíni wọn lè sì máa ń nú ń bẹ̀ bó tiẹ̀ já sí pé ìtọ́ dáa ju òun ní ká ṣe kíni ká mọ̀ sí i ká lè bá mórígbó òníbi èròjú ó ti yẹ tá a bá kàn wá rí bòmíì tá a sì wò pé àwọn mìíràn dẹ̀ ní tọ́ba kọ́rú ẹ̀rù kalẹ̀ bẹ́ẹ̀ tọ́ba níbẹ̀ wọ́n tó pé àwọn máa lò fún ìrùn àwọn tó máa lò fún ó ti ṣe kọ́jú ká níyàn méjì yẹn níbẹ̀ náà níyàn tí wọ́n ní ibẹ̀ tó ìyẹn náà tó máa ń bẹ bẹ́ẹ̀ wọ́n lọ ọ̀tá àlà àlà ẹ̀wọ̀n bínú ẹni tí ń náwó ti pẹ́ náà. Ah, ká kọ́mọ́ ńlá sí ká fòkè ṣe ọ́ọ̀lù àbí ká fi òkè ṣe mọ́sìkì ká fi ìsàlẹ̀ ṣe ọ́ọ̀lù só guru kò guru ìyẹn bẹ lẹ́nu àníyàn ní tó bá gbé wọn ńlá sí kalẹ̀ bọ̀ sáà lè máa lọ sí ránwọ̀n àwọn lókè kẹmọ ájó kẹmọ lòlò lókè ọ́ọ̀lù mọ́sálásí eléyìí ọba àbí gbogbo àwọn tí wọ́n wọ̀ kú wọ̀ tí wọ́n sì gbà yálẹ̀ tí wọ́n sì gbogbo ẹ̀ tí wọ́n lòlò kulò àbáwọn tí wọ́n ti mú ọtí kí wọ́n ewé eléyìí ọba ọ̀pọ̀ mọ́sálásí lé lóòótọ́ ni wọ́n lásìkò kọ́kọ́ ni wọ́n ń lò àmọ́ ibi tí ó sopọ̀ mọ́ mọ́síláṣí eléyìí ọ̀dà gbòròkó yóò wáyé sí irú òkè mọ́síláṣí eléyìí náà ní sí bí ọ́ọ̀lù ni àmọ́ kì í ṣe ọ́ọ̀lù tẹ̀lé wá sí ìnáwó bẹ́ẹ̀ o kì í ṣe ọ́ọ̀lù tẹ̀lé tẹ́kẹ́ni tẹ̀lé wá sí ìnáwó bẹ́ẹ̀ o tó kọ́ máa gbé lọ́kẹ́ máa lọ bẹ́ẹ̀ wá rẹ̀ jẹ́ ọlọ́ta ẹ̀ wọ́n yọ ọ́lẹ̀ ńgbà mi kírun. níbi tí wọ́n ti gangan wọ́n fi kírun ṣé mọ́sìkì jìnnà sí wọn ni tí ba fi gan-an tó bá gan-an tó ṣe pé tó rìn débẹ̀ yóò fún wọn so kò sí tó ara so gbọ̀ngàn tó mọ́ọ̀sì ojú tí wọ́n lè rìn lọ tí ò ní wàhálà tí ó bí fún tí ò ní wàhálà tí ó bí fún wọn tí ò bá jù bẹ́ẹ̀ lọ tí mọ́ọ̀sì ò bá jù bẹ́ẹ̀ lọ wọ́n gbọ́dọ̀ lọ mọ́ọ̀sì kòròkó kílẹ̀ wọ́n lọ tàn á ṣe sí àwọn haúsá tó bá fẹ́ àárọ̀ wọn máa gbé kó báńkì àwọn ìwà mẹ́rin wá gbé wọn lọ gbé ọkọ àti ọtí wọn mọ́ṣáláṣí wọn bí olóòótọ́ ọ̀rọ̀ ní ilé. ìyẹn ní tí ìbá ṣe pé wọ́n kalẹ̀ kalẹ̀ sọ pé àwọn fẹ́ ṣe ayẹyẹ kankan lérí ẹ̀ wọ́n kàn gbé lọ pé bá a sọ ló kọ kọ́dẹ̀ sọ ló kọ kí wọ́n kò sí ìgboro jù torí àwọn èèyàn lọ gbé ọmọ bá ànábì náà èyí tó sì hàn jù ní pé ló ń lásìnà ni wọ́n ti bá a ànábì wàtàrà gbé lọ ó wà sọ ló kọ tó lẹ́tọ́ bá ṣe irú yẹn náà nù tẹ́lẹ̀ kí wọ́n fẹ́ ṣe sẹ́rímọ́nì kankan o so kí wọ́n kàn gbé bàbá wa sọ ló kọ kò sì dọ̀bù tó káwọn ẹbí náà ti sẹ́rímọ́nì sí ìgbàlẹ́ káwọn ṣe sẹ́rímọ́nì tí wọ́n lè jòkó káàkiri ó ti yé tí wọ́n tún dá alẹ́ rẹpẹtẹ níbẹ̀ kò dáa tó ó ṣe kò dáa tó dà tó rárá mo rò pé yé báyìí kò dà tó ó ti pọ̀ ju tí ànábì gbé kalẹ̀ gan lọ tá a sì máa máa ànábì sọ́lá àlọ́sọ́lá ọlọ́ta àlọ́. so lábẹ́ ìbéèrè eré tí ẹ sọ lẹ́kọ̀ọ́ àwọn ènìyàn béèrè pé kí ni ìdájọ́ eré gan ṣe fi ní kò dáa. eré ìwọ ni ká yẹ eré ìwọ ni ẹni tó bá ya èrè èrè bùtíkì yẹn nísìn èèwọ̀ ni èèwọ̀ ni ká ya èrè mo clear so àmọ́ tó tí a ti fẹ́ kírun ni sọ́ba àrùn wa jẹ́ kò dáa kó wà bẹ́ẹ̀ ìsìnkú ọba àrùn wa jẹ́ ọ̀làkàrà. wọ́n ní kùránì tó fi góòdì ṣe ṣé ọ̀dà bẹ́ẹ̀ kò dáa tó bí wà téèyàn ń sanwó lóko ni òsùnmọ́ á fi góòdì ṣe sọ wà tún ọ̀kọ̀ọ̀kan kùránì lé ni ṣe kò dáa tó bí wà téèyàn ni yẹn gan yẹn ló fẹ́ ẹ̀ kàrà fi tó lé ni ẹ̀ fi pátipáti ìgbà ni dá a ìkejì wọn dájọ ẹkú jimá nìkan náà fi ń kí wọn ní sọdọ abẹ kò dáa wọn lè bá jẹ fi ń kí jimá náà ẹ máa fi kí wákàtí mara àrùn ìpìlẹ̀ ẹ̀rọ ní wákàtí mara àrùn ó sì sọ lẹ́yìn rẹ̀ ní jimá wa ń dé sókè lẹ́yìn tọ́ba ayọ̀kẹ́ wa ní mọ́lásí méjì ni la ńláńlá fún central mosque ẹ̀kọ́ kékeré wà tẹ́mọ̀ kí n lójoojúmọ́ ẹ̀jẹ̀ ká parẹ́ kéré yẹn rẹ̀ ẹ̀ mọ̀ wá kírun níbi ńláńlá yẹn kẹsàn kéré yẹn bóyá kẹsàn dìbí tó ń tún akásíra àbí nǹkan mi tẹ̀ bá rí kó wúlò fún yín sọ̀rọ̀ torí pé àníyàn pé ti ní mọ́tíláṣí mi tọrẹ pẹ́sẹ́ǹtì ẹ̀ kíbẹ̀ yẹn kọ́ máa fi wéṣì ó ti yé. wọn fi wé sí àbí kẹ́ máa program prógámù ní ibẹ̀ bí kẹ́ máa kẹ́ máa be ẹ máa so taa yẹn bá lẹ ti change pé ẹ̀mí kọ́ máa lásì o ti change náà nù àmọ́ gba gbà táni yẹn bá bẹ́ẹ̀ pé máa lásì ni ẹ̀ lè ṣe mi mí bẹ́ẹ̀ tọjọ́ mọ́ nǹkan tó bá ẹ̀sìn lọ àbí tó bá bẹ́sìn lọ nìkan so náà. ẹ́ náà mi ìgbọ́gbẹ̀rẹ̀ yẹn yóò jẹun ní mọ́sálásì àmọ́ kádọ̀tì rẹ̀ ni ọ̀dà ó ti yé nìsí anábì pàṣẹ pé àní láti máa mọ́ mọ́sálásì aláàbẹ̀gẹ́lẹ̀ àní láti mọ́ mọ́sálásì kọ́ra ìdọ̀tí kékeré báyìí ẹ̀gbọ́rọ̀ jálẹ̀ ní mọ́sálásì ìdọ̀tí ọwọ́ àtẹ̀mú tán ọwọ́ àfihàn lẹ́lẹ̀ mọ́sálásì ó ti sàbúrú so mọ́sálásì yẹn kò ní jẹ́ kọ́ dọ̀tí torí ẹ bá ṣe jẹun tán yẹn ọyẹ kí wọn ní tirẹ̀ so àwọn kájọ ẹni wọn lásìkò sí dòwòrò rẹ wọn lọ sọ ara rẹ. fún juma sọ wọn kí wọn lójúmọ náà bẹ́ẹ̀ juma ti tí wọ́n lásì jímọ̀ yẹn jìnà sí wọn gan so jìnà sí wọn gan gan ó tó bí mẹ́lì méjì ó jìnà gan lóòótọ́ gan wọ̀ wọ́n máa lọ kírun mọ́ lásì wọ́n lọ mọ́ lásì jìnà kan lọ kírun pátipàti náà sọ̀rọ̀ ó ti yé nítorí yẹn ò lẹ́rìí àwọn míì tí wọ́n ní skul náà kan máa ṣe rẹ̀ tí wọ́n láwọn fẹ́ àwọn ọmọ skul àwọn àwọn fẹ́ kí wọ́n kírun so ọ́ dáa kẹ́ kó wọn lọ mọ́ọ̀sì tó bá súnmọ́ yín kó wọn lọ kírun bẹ́ẹ̀ àmọ́ tí mọ́ọ̀sì bá jìnnà gan-an so kò sí ti oburu ń gbà tó bá jẹ́ nǹkan tó tóbi mẹ́rin ní méjì àbí nǹkan so kò sí ti oburu ń mo kó clear so àwọn kẹta nílé máa ń yan kẹ máa ń yan kẹ máa kírun nu ọgbà skul yín kò bá a mú kò sáré kẹ kò bá a mú kí a lè fẹ́ kí jùmọ̀ àti ni ẹ̀sùn mọ̀ kí wákàtí máa rún náà bẹ̀ ẹ bá ní mọ́ọ̀sì pámẹ́nẹ́ǹtì nínú skul yìí kò sí tó burú bẹ́ẹ̀ kẹ́kínú ojúmọ́ bẹ́ẹ̀ kẹsì máa kí jùmọ́ àti náà ń bẹ̀. àmọ́ ẹ̀ ní mọ́ọ̀sì kan ẹ̀ kàn fúra ẹ̀ sí bíbí tó wá ti di ọjọ́ jimá náà ni eléyìí ò ṣètò àyàfi tó wá jẹ́ pé ó máa mú àwọn wàhálà kan wá tó lágbàá sòtò lè pé táwọn afẹ́sìn wo owó tí wọ́n bá sọ àwọn wàhálà yẹn wọ́n lè sọ̀rọ̀ lórí ẹ̀ pé eléyìí ò burú èyí tó kílẹ̀ jùlọ ni pé ká níbẹ̀ jìnnà gan-an nígbà tó bá jáde gan ẹlẹ mọ́ bá ọ̀nà tẹ́bi dán sóye àbíkọ́jọ́ tó wà láàfin yìí tẹ́bá tó lẹ́ padà wá sínú ọgbà yín so last question last question. wọ́n kírun lásìkò wọ́n ní wájú pé wọ́n kírun lásìkò ní wọ́n lásì yẹn àwọn ọmọ sukùl dẹ̀ máa lọlé bẹ́ẹ̀ wọ́n ti jáde látago kan so àwọn tọ̀hún yẹn ní bóyá gbogbo mẹ́ta ni wọ́n kírun àbí mẹ́rin so ẹjẹ́ wọn lọ lé wọn kí wọ́n lọ kí ọ̀pọ̀lọpọ̀ ó ti délé wọn ní wọn lásìlá àdúgbò wọn so kọ́mọ̀ ní pé à ń dáadáa kú dáalẹ̀ mọ́lá ti dímọ̀ gan ọ̀pọ̀lọpọ̀ máa pọ̀ ládùúgbò tẹ́lẹ̀ tí ìwà ti pọ́ láti gbogbo ẹ̀ ti rí bó ṣe rí mọ́lá ti dímọ̀ pọ̀ nígbẹ́ni ò gbọ́dọ̀ pọ̀ ọlá gbogbo ẹ̀ rí bó kátó alẹ́ ìtẹ̀wà tó wà ní students lẹ́gẹ̀ ẹni ló sá fún dáàtì nílẹ̀ so yóò máa ní ìtumọ̀ mí so ọlọ́tara náà ẹ̀yà last question. náà ṣé evidence wà fún sáà pé ìjọba yẹn ọkọ tó rẹ tó wá ń wúwo ikú pé kò ń ṣe báyìí òun ṣe ọkọ síta o alábàjá òun ṣe kíni. so táwọn èèyàn kọ́ mi gbọ́ yé o. náà ṣé evidence wà fún nọ́ọ̀sì náà pé. kéèyàn kan púpọ̀ dìde kó máa sọ fọ́tọ̀fọ́tọ̀ pé olóṣè báyìí ẹni báyìí ti gba olóńpa lágbájá olóṣè táwọn èèyàn máa mú òkú táwọn máa sọ mọ́tọ́ máa ṣe é pé tẹ́sítì wà pé ń tẹ́sí wà ló gẹ́ni àjẹwà ṣé àjẹwà lè kà àbí ó lè kà sọ lè kà àbí ó lè kà ó lè kà àdébì tẹ́sí yìí mọ́ reality nìyẹn reality nìyẹn ó lè kà òun ló ń pa alágbájá òun ló ń sekele kan bó ti yẹ kóun náà kọ́ lọ́pàá ọlọ́run ló sekele ọlọ́run lọ́pàá tó bá jẹ́ pé láàjẹ ni lóòótọ́ àlìjẹ́nu lè gbẹ́lẹ́ lomi sọ̀rọ̀ o sẹ́kàn á rò pé àjẹ ni lóòótọ́ ó lè má jáde bọ́dọ̀ bá jáde ni bóyá ewé rẹ̀ ti sún kó àbáwọn ẹgbẹ́ rẹ̀ ti lé jáde àbáwọn àlìjẹ́nu rẹ̀ wọn ò gbà fún mọ́ bóyá òun lọ́wọ́ amútí fi ń ká sáré reality ni àní lè test fún yẹn ó ti yé ọkà náà ló lóun lòun ṣe ọjọ́wọ́ ẹsẹ̀ gbẹ́tọ́ lọ́run ti dá tó ti dá wa náà lọ́tọ́ àwọn èèyàn ti máa ń jẹ́wọ́ ẹsẹ̀ ẹlòmíì fọ́ gòsó jẹ fáwọn èèyàn ṣe bí ó lè ó lè lẹ́nu òun lòun fọ́ gòsó jẹ fún òun lòun ṣe tí wọ́n gbọ́mọ rẹ̀ níléèwé. ní ìtọ́jà pé kìí ṣe pé agbára òkùnkùn kankan ló lò bọ́sẹ̀ tó lágbára òkùnkùn náà nì òun náà lè confess àbí òun lẹ́sìn wọn wí kó confess tó ṣe yóò ní nǹkan kan ní inú so yóò dẹ̀ á ká wọn á bẹ̀rù àjẹkiri ọlọ́run láàzì kínní so ẹ̀yin tẹ́ wọn á lẹ́kọ̀ọ́ fún èyí ẹ̀yin kẹ́ ẹ̀dá mi kíni bákan méjì ni ó ṣe kọjá pé àjẹ̀rún kan sọ̀rọ̀ láre kò fi máa rí bẹ́ẹ̀ ajẹ́kọ̀ọ́ ìgbẹ̀sẹ̀ tí ìbá azá àjẹ̀rún náà ní sọ̀rọ̀ láre ọkàn lóhun lòun pa alágbájá ni ẹ̀ẹ̀rí kó mú ọ̀bẹ lóòótọ́ ẹ̀ẹ̀sẹ̀ lójú fi kátá gún lára rẹ̀ ó lóhun ṣe nǹkan ọ̀hún ló fi ṣe káàdì dájú ọba ti wà ẹ ẹ bá ti láti dájú tẹ̀lé tó kọ́ wọn lé gẹ́ni òun ló ṣe kò sí yàtọ̀ tó wọn fi jẹ. ọ̀dáàdì dájú bá ń bẹ ìjọba ẹ̀sìn lè ṣe gẹ́ni wọn gbé sòbí àárín ẹ̀sìn torí ẹ̀kọ́ tó bá rẹ́ nìkan tó bá lóun ká tó wọn náà bá wọn lẹ́kọ̀ọ́ mọ́ ọlọ́mọdé ògbé tiẹ̀ ó ti yé ọlọ́mọdé ògbé tiẹ̀ sókòlọ́mọ kí kó ṣàkóso wa. kọlọmọ kó gbàdúrà wọn gbogbo tá à ń fẹ́ kọlọmọ àwọn sàṣì fún wa nírọ̀ subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu